والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه بعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى باب الحيض عن عائشة رضي الله عنها أن فاطمة بنت أبي حبيش كانت تستحار فقال لها رسول الله صلى الله عليه وآله وسلم إن دم الحيض دم أسود يعرف فإذا كان ذلك فأمسكي عن الصلاة فإذا كان الآخر فتوضئي وصلي رواه أبو داود والنسائي وصححه ابن حبان والحاكم واستنكره أبو حاتم وفي حديث أسماء بنت عميس عند أبي داود ولتجلس في مركان فإذا رأت, فإذا رأت سفرة فوق الماء فلتغتصر للظهر والعصر غسلا واحدا ولتغتسل للمغرب والعشاء غسلا واحدا ولتغتسل للفجر غسلا واحدا وتتوضأ فيما بين ذلك الحمد لله دائما تاخذ نكرة الصلاة واتا نقا المسح على الجبيره èyí tó ní ṣe pẹ̀lú tá a fi wé ojú egbò tàbí tá a fi wé àgbọn ibi tí egun ti dá wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe àlàyé fún wa nípa alhaib walhaib oríṣi kan ló jẹ́ nínú àwọn oríṣi ẹ̀jẹ̀ mẹ́ta èyí tó máa ń jáde lára obìnrin haib wà. <laughs> نفاس و استحاضة و فالحيض هو الدم الذي يخرج من فرج المرأة لغير مرض ولا ولادة إذا tó jáde لا بيبيني tí èsì pé àárẹ̀ ló bí tí kìí sì ṣe tí kìí sì ṣe bímọ eléyìí náà ń pè ní ẹ̀jẹ̀ hayo hayo yẹn èdè lárúbáwá ni ibẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ ti mú wọn ti yá lọ nínú èdè tiwọn tí wọn ti sọ yìí pé haila. hayo ìní ọ̀sùlù gbólóyìn ṣùgbọ́n nígbà tí wọ́n ròyìn rẹ̀ ní èdè Yorùbá wọ́n ní nǹkan oṣù wọ́n ní oní ẹ̀jẹ̀ tó máa ń jáde láti abẹ́ obìnrin pípé lẹ́jẹ̀ ó fi hàn yí pé. jíjáde nǹkan míì tó yàtọ̀ sẹ́jẹ̀ wọn kì í pè ní hayo pàápàá jùlọ tó bá ṣe pé nǹkan míì tó yàtọ̀ sẹ́jẹ̀ yẹn ó jáde ni kì í ṣe lẹ́yìn àbílákòókò tóbìnrin ṣe hayo lọ́wọ́. wọn á ní tó jáde látàbí obìnrin eléyìí túmọ̀ sí pé ẹ̀jẹ̀ tó bá jáde láti bòmí tó yàtọ̀ sí abẹ́ wọn kì í pè ní hayo wọn á ní láì jẹ́ pé àárẹ̀ ló mú jáde eléyìí túmọ̀ sí pé ẹ̀jẹ̀ tó jáde láti abẹ́ obìnrin nítorí pé ń ṣàárẹ̀ wọn kì pè ní hayo ṣùgbọ́n orúkọ tiẹ̀ ní alẹ́sítẹ̀háàbọ̀ alẹ́sítẹ̀háàbọ̀ alẹ́túmọ̀ rẹ̀ sí ẹ̀jẹ̀ àárẹ̀ dédé yorùbá eléyìí jẹ́ oríṣi kejì nínú ẹ̀jẹ̀ tó máa ń jáde eléyìí túmọ̀ sí pé máa kọ́rọ̀jà min farjil mar'ati min damin bisababil maradi. فهو الاستحاضة ètò bá jáde lábẹ́ obìnrin látàrí àárẹ̀ òun là ń pè ní al-istihaada wala li wilada wọn ló sì jáde kìí ṣe nítorí kó bímọ kìí sàárẹ̀ ló ń jáde kìí sì ṣe torí kó bímọ. ajẹ́ ìpín ma kharaja min farjiha. بسبب الولادة فهو النفاس ètò bá jáde lábẹ́ obìnrin látàrí kó bímọ wọn kì í pè ní hayo wọn kì í pè ní istihaba ṣùgbọ́n orúkọ rẹ̀ ní anifas. mímọ̀ kí ni tí wọ́n fẹ́ máa sọ òfin tọrọ mọ́ mímọ̀ kí ló ń gan fúnra ara rẹ̀ òun ni foundation torí pé téèyàn bá ma kí ni tí wọ́n fẹ́ máa sọ òfin tọrọ ma ó ṣeé ṣe kéèyàn gbójú fáìnà nínú ìdájọ́ torí rẹ̀ ńlọfin fi sọ pé al-hukmu ala shay'in far'un 'an tasawwurihi àti dájọ́ bí bá kan ní nǹkan kan òfin rẹ̀ rí kò sì rí bá kan ọgbọ́dọ̀ jẹ́ pé a mọ lórí ipa àti makíni nǹkan ni torí pé tá a bá makíni tá a fẹ́ máa sọ ìdájọ́ rẹ̀ kò lè rọrùn kí ìdájọ́ yẹn wúlò torí ẹni sàn àti ma alhaid ǹjẹ́ tóbi kan máa sọ ikú ń ṣe yóò ti wá sọpọlọ ẹni tó gbọ́ pé kìí sáré lóbi kìí sì ṣèbímọ tẹ́wọ́n ti ń bí obìnrin náà lérè pé tó ń ṣe haid ni onágbọ́dọ̀ mọ̀ yín pé ẹ̀jẹ̀ tí máa ń jáde tí ò jẹ́ pa ara ẹ̀ ló bí tí ó sì jẹ́ ìbímọ òní wọ́n ń ṣe béèrè nípa rẹ̀. torí ẹ̀ lédè lárúbáwá wọ́n sọ yín pé imra'atun ha'id imra'atun ha'id wọ́n ní sọ yín pé imra'atun ha'idah pé obìnrin tó ń ṣe nǹkan sùn. bí ìgbà tó sọ pé rajulun katibun wa rajulun alimun wa rajulun fahimun wa rajulun qa'imun wọ́n á sọ pé imra'atun ha'idun wọ́n ní sọ pé ha'idun limadha li'anna ar-rijala la yahiduna fala hajata fi al-lughati al-arabiyyati an nufarriqa bayna hadha al-wasfi. بعلامة تدل على التأنيث لماذا؟ لأن الرجال لا يحيطون تلقاهم قليل سنكوس ها بكاتا لا تسوقي وبنتين سنكوس أتوقعتين سنكوس لا تورين ثم سوقكني كان سنكوس لا شيء فلتوقعي لجوا ولكنه في الحقيقة امرأة pàápàá rẹ̀ ní pé ọjọ́ òbí tọrọ kọ ọkùnrin kìí ṣe kí ni kìí ṣe nǹkan oṣù tó bá jẹ́ khunsa mushkil khunsa mushkil oná ní kò jọkùn kò jóbi ọlọ́kọ sàmúlò khunsa mushkil oná ìlànà tó ní abẹ́ ọkùnrin ó tún lábẹ́ obìnrin ogun ó tún hun gbà ilé ìnáwó pẹ̀lú khunsa mushkil torí eléyẹ ó lè máa ṣe nǹkan oṣù kó sì tún lọ kó tún nínú gbà walakinahu kunta mushkil láyé john al-imam ibn Surki wọn kọ tírà kan fún wa nípa àkàmù kọ́ńtàl mọ́ṣíkẹ́dà nítorí pé من ọmọ ọ̀nà tá a lè gbà tàbí lè sògùn kọjọ́pẹ̀ kọjọ́bìnrin rẹ̀ gbọdúnì alhamdulilayi oríṣiríṣi operation wọn lè ṣe ó sì ní oríṣiríṣi ìwádìí tó ń ṣe nípa hormone tí ń bẹ lára irú rẹ̀ láti mọ̀ bóyá ọkùnrin àbí obìnrin so wọ́n á ṣe operation ó di abẹ́ kan kó di abẹ́ kan dànù nígbà tó bá ti hàn pé irú abẹ́ tán fi ilẹ̀ ìwé èèyàn rẹ̀ ṣùgbọ́n láyé tẹ́lẹ̀ gáwọn sọ ní pé bó láti mọ̀ báwo láti gbé ìṣojú tó wà lára rẹ̀ kó wọ́n náà sọ púpọ̀ tọ̀ tó bá wọn tọ̀ ibi títọ́ bá ti jáde nínú abẹ́ méjèèjì ìdájọ́ rẹ̀ lọ́gbàá tó bá jáde lábẹ́ ọkùnrin ọjọ́ pọ̀pẹ́ àjẹ́ pé àìjáde ìtọ̀ látàbí obìnrin túmọ̀ sí pé kìí sobìnrin ṣùgbọ́n náà fi dídá tó dá bẹ́ẹ̀ ṣe àdánwò àtàmì òwò àti kí ẹ̀yin tí ọlọ́run ọ̀dá bẹ́ẹ̀ kẹ́rì tára rẹ̀ mórí ọlọ́run tó ṣe fún yìí. tọ́wọ́n ṣeṣe títọ̀ jáde lọ́nà méjèèjì títọ̀ bá jáde lọ́nà méjèèjì wọ́n ní ká wo bo nìkan tó kọ́kọ́ jáde náà abẹ tó ti kọ́kọ́ jáde ìdájọ́ rẹ̀ láàpù ìyẹn láyé jọrọ wọn tún ní tí gbogbo ẹ bá jọ jáde lákòókò kan náà wọn láwo èwo nìtọ rẹ̀ pọ̀ jù èwo nìtọ tó jáde ń bẹ pọ̀ jù tọ táwọn ìtọ yẹn bá dọ́gba ńkọ́. فلا حول ولا قوة فبكون صعب إليه كنت المشكل طب عائشة رضي الله عنها وقال قوار يوافوا أنا صحابية هي فاطمة بنت أبي حبيش أتسأل إلى ساجو حديثي كانت سواجو bàbá ti mú wá níbi tó jẹ mọ́ wẹ̀ sọ̀tùmọ́ tó mú wá bí nítorí pé ó ní í ṣe pẹ̀lú haid bákan náà wọ́n ní Fatima yìí wá sọ́dọ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam nítorí pé istihaadọ̀ yọ lẹ́nu kọ̀ wá sọ́dọ̀ anabi sallallahu nítorí pé haid yọ lẹ́nu fàá sẹ́bẹ̀ni ti mọ̀ ike hayo àárẹ̀ kọ́ ni máa mú jáde ìbímọ kọ́ sì ni máa mú jáde eléyìí ò gbéyàn lẹ́mìí gbóná gẹ́gẹ́ bí nífàtì ṣùgbọ́n ìsìtẹ̀háàbọ̀ àárẹ̀ ló mú jáde so gánà tó ìsìtẹ̀háàbọ̀ ìsìtẹ̀háàbọ̀ máa yọ lẹ́nu ẹ̀jẹ̀ àárẹ̀ ọwọ́ wa sọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam ọwọ́ àṣìbéèrè eléyà túmọ̀ sí pé tí nǹkan ọba yí ọ kò sì béèrè ẹni tí wọn bá mọ nǹkan kọ lọ bẹ́ni tí wọn bá ṣàlàyé fún un kó lè bá yé ìmọ̀ kìí ṣe nǹkan tó ju òrìrì kìí ṣe títí ọ̀gbọ́ rí ṣùgbọ́n ìmọ̀ ní béèrè ó ní nǹkan ìmọ̀ ó ní nǹkan ìyàlẹ́nu fa innaka bi jahlika tamutu idan tó o bá ti ṣe béèrè wàá kú pẹ̀lú àìmọ̀kan rẹ̀ nù. torí pé ìnàmá dawa'ul 'ayyi as-su'al ay ìnàmá dawa'ul jahli as-su'al torógbà ìmọ̀ ní ìbéèrè gẹ́gẹ́ ti mọ̀ pé oògùn ebi ní oúnjẹ oògùn gbẹ́tì ní kàmùmí kí wọ́n lóògùn àìmọ̀ ìbéèrè ọmọ tuberi béèrè láìláìlọ́wọ́. Fatimatu ọwọ́ àtẹ̀bẹ̀rẹ̀ síbẹ̀ làwọn máa ṣe ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ò yé wa àwọn náà máa ṣe béèrè lónìí àti wọ́n á ṣe béèrè mọ́ lónìí ó tún ti rọrùn ju ti tẹ́lẹ̀ lọ nípa pé kò ẹ̀sẹ̀ dìgbà tó o bá lọ bẹ́ni tó o fẹ́ ṣe lọ́dọ̀ rẹ̀ kò ẹ̀sẹ̀ dìgbà tó o bá lọ bẹ́ni tó o fẹ́ ṣe lọ́dọ̀ rẹ̀ ìjọkàn nídìí ní pé ẹ̀lú ẹ̀lú láàrin láàrin ọlọ́dún sọ ayé bí rọrùn lágbọ́n bẹ̀rẹ̀ ṣùgbọ́n sọ pé ebi ń tiẹ̀ ní béèrè hp a sọ pé lẹ́sẹ̀ fi yìí ṣẹ́yìn wọ́n iná fi kẹjà rẹ̀ kò sí nǹkan kan lára ẹjọ́ fẹ́ fi ìwọ lànà kan wà lára rẹ̀ sá tó nítorí délé fàtìmẹ́tò wa béèrè ẹ̀kọ́ sì bẹ́ẹ̀ mẹ́ẹ̀ẹ́ ipe ẹni tí kò lè jọkùnrin. ẹni tí kò sì má lè jóbìnrin àti ọkùnrin àti obìnrin ọ̀ràn ayá wọn nígbà tí wọ́n bá fẹ́ máa ń táwọn ọ̀mà ní kó ṣe kíni wọ́n sì bèrè. wala ghadabata fi dhalik síga kankan tẹ̀lé máa mú yàn sí tíkọ́tíkọ́ nínú ilé yẹn ká lọ sí bèrè. eléyìí ti tún fi hàn yìí ìgbé ńgbà tí Fátímátù yìí ṣe béèrè ọ̀dájú pẹ̀lú rẹ̀ ló fi béèrè eléyìí tó tọ́ka sí pé sawtul mar'ati laysa bi'awra ohùn obìnrin kìí ṣe wò ṣùgbọ́n o èyí tí ọlọ́run ọba pọ̀ fóbìnrin láti ṣe òun náà ni wala takhda'na bil qawli fa yatma'a alladhi fi qalbihi márọ̀bọ̀n ẹ gbọ́dọ̀ jẹ́ni tí wọ́n máa lọ ohùn tí wọ́n máa rọ ohùn tí wọ́n máa dún tí wọ́n máa dún mẹ́kìmẹ́kì kó lè bá a dá wàhálà alẹ̀ naam ẹ ẹ gbọ́dọ̀ ṣe eré lẹ́yìn ẹ jọ ìtẹ̀hádọ̀ ń dà mí láàmú kí ni kí n ṣe sí i so eléyìí ẹni ò ní dá wàhálà alẹ̀. torí subhanallah ọ̀rọ̀ ọlọ́run àti ọlọ́run sọ bẹ́ẹ̀ ọ̀gá tó bá ti lè rọrùn tó bá ti sọ̀rọ̀ lọ́nà tó fi lè dá wàhálà ẹni tí àrùn bẹ lọ́kàn rẹ̀ tó bá ti gbọ́ bóun ti dún yóò gbé ẹja àgbàgbé ìbéèrè tó ń yóò fojú sí pé bọ́yọ̀ lè tó ìdínú tápá kan nínú àwọn ha táwọn sọ pé ohun obìnrin awúrà ni wọn lẹ́yìn kí ládẹ́lì kò torí délé ohun rẹ̀ kì í sì wò torí pé àpèjúwe nu àwọn sàbí máa ń bí anabi sọlá àṣẹlẹ léèrè àwọn obìnrin wọn máa ń ṣèbéèrè anabi sọ máa ń dá wọn Fatima yìí ṣèbéèrè nípa kíni ṣe ọ̀rọ̀ wọn lọ́rùn. láti bí àwọn ìyàwó ànábì káwọn ìyàwó ànábì ọba àwọn béèrè ṣùgbọ́n rárá àwọn náà wá sí béèrè fúnra wọn tààrà. ẹ̀rìkẹ́ ẹni tó ní ọkọ òun ó fẹ̀yìn òun ó fi ó fi wẹ́yìn ìyá rẹ̀ nígbà tó wá òun lọ́ọ́ bá ànábì ń bí ànábì àìsàn ni kò jìnnà síbi tí mo wà mo ń gbọ́ ti ń wí ìsìgbọ́ púpọ̀ nu ọlọ́run gbọ́ látòkè sánmà méjèèjì tó wá sàlàyé ara rẹ̀ tẹ́lẹ̀ ìtumọ̀ sí wípé kálukú kan máa sì béèrè lórí tí ọba mọ̀ bó tilẹ̀ jẹ́ pé tó dàrú onípẹ́tòbìnrin ọba mọ̀ tó sì lọ́kọ tọkọ rẹ̀ bá mọ̀ kò bí ọkọ rẹ̀ léèrè kọ̀kọ́ sàlàyé fún báyìí báyìí báyìí báyìí lórí gẹ́gẹ́ sí rí i àwọn ìyàwó ànàbìsọ̀lá wọn máa béèrè lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam wọn àwọn ẹni àwọn àmà béèrè lọ́dọ̀ rẹ̀ torí ẹ̀ tí ọkọ bá tí ìyàwó ọmọ ìyàwó ọkọ ọkọ ọmọ ìyàwó ló sì ọkọ lè bá a béèrè lọ́dọ̀ ọkọ sì lóun lè bá a béèrè kí ìyàwó béèrè so nítorí di eléyìí báyìí má fi kárùn fà ìmọ̀ kan sí náà gbàtóbi anabi anabi ni inna dama alhaidi damun aswadu yu'raf ẹ̀jẹ̀ nǹkan oṣù ẹ̀jẹ̀ dúdú ni ètò sì pé àwọn èèyàn máa dá àmà ọlámì wọn fi dá àmà yàtọ̀ sẹ́jẹ̀ mi sọ́wọ́n àwọn ti sọ fún báyìí òtúmọ̀ sí pé lálá gbọ̀ngàn tó bá ti rẹ́jẹ̀ nǹkan yóò dúdú ni kirikiri. Kiri ṣùgbọ́n tuma rẹ̀ ní pé pupa ni tó súnmọ́ dúdú nítorí pé tí ọba tó bá pé lórí ara lórí ara lórí ara tá a bá wò lọ́ọ̀kan yọjọ́ dúdú ìtumọ̀ rẹ̀ nù ẹ̀jẹ̀ ni tó jẹ́ dúdú ètò ìsìnkú àdámà àwọn olùmọ̀wá ní àdìsí yìí báyìí Fatima tí wọ́n bá wí ó fi hàn yí pé ìnáhà mọ̀ọ́dáadá ìnáhà mọ̀ọ́dáadá. wọn làwọn obìnrin oríṣiríṣi ni wọn nípa nǹkan oṣù mọ̀bùtẹ́díà wa mọ̀ọ́tẹ́dẹ́tù wa ẹni tó ń nǹkan oṣù ẹni tí sì ti máa ṣe nǹkan oṣù ti pẹ́ wà tó ń ti sábà ẹni tó ń nǹkan oṣù ń tiẹ̀ ó lè dàrú lójú kọ́ ti ń ṣẹlẹ̀ kódà ìjọ fi gbọ́dọ̀ mọ̀ tí màmá fi gbọ́dọ̀ mọ̀ nítorí pé tí ẹ̀yin ọ̀bá mọ̀ kẹ́ẹ̀tì máa ṣàlàyé fọmọ yín tí ó mọ̀ ó súnmọ́ kọ́mọ yín kọ́ lọ ṣèwádìí lọ́dọ̀ ẹni tó ṣe pé ó ń ranù ni kọ́ wá kó ń lóògùn kan tó wọ́n bá wọn ṣe sí ẹ̀jẹ̀ tí ń jáde yín tí òfin ní jáde mọ́ oògùn náà ni kó wọ́n bá ṣe jù náà àwọn òbí bìlà torí ìdílé òbí ń bùkátà láti mọ̀ nípa ìsìn Islam ìbáàjọ́ ọkùnrin ìbáàjọ́ obìnrin à ń bùkátà láti mọ̀ nípa ẹ̀sìn Islam a sì ń bùkátà láti mọ̀ bá sì máa ṣàlàyé fún àwọn ọmọ wa ẹ ṣàlàyé fún wọn kó tó bẹ̀rẹ̀ nǹkan oṣù kó wọn ti mọ̀ akọ́ mọ̀jẹ̀ tó yọ bá wọn lójijì ẹ ṣàlàyé fún wọn kí làá ṣe nígbà tí nǹkan oṣù bá bẹ̀rẹ̀ sí ní jáde kó wọn ti mọ̀ kọ́ mọ̀ bàjẹ́ pé yọ bá wọn lójijì eléyẹn tó bá jẹ́ mọ̀gbọ́tádá ẹ̀ńtọ́ ẹ̀sẹ̀ so ṣùgbọ́n nù àdìsí wọn lọ hàn yí pé Fatima wàlàhà tẹmíyì ọjọ́ ẹni tó nímọ̀ nípa bá a ti mọ láàrin ẹ̀jẹ̀ kan sẹ́jẹ̀ kan torí tí jẹ́ bẹ́ẹ̀ báwọn ti sọ fún pé ẹ̀jẹ̀ òun dúdú dá a mọ̀ ìyàtọ̀ ó túmọ̀ sí pé ti ń sin nǹkan oṣù tipẹ́ tí ò sì jẹ́ bẹ́ẹ̀ bó ló ṣe mọ̀ pé ti ń jáde tí ò dúró yìí báyìí yàtọ̀ sí ti òun ti máa rí tẹ́lẹ̀ túmọ̀ sí pé ó ti lóye tẹ́lẹ̀ náà tán wọ́n ní ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ dúdú ni ètò ìsìnkú àdámà fa idha kana tó bá ti lè rí nǹkan oṣù báyìí ní gbogbo ìgbà tó bá rí nǹkan oṣù torí pẹ́jẹ̀ ti ń jáde yìí dúdú o ẹlòmíì ti sìn nǹkan oṣù ti tọ́dún kan méjì mẹ́ta mẹ́rin dìsín kọ̀ mọ́ bó lórí àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ o eléyìí túmọ̀ sí pé kò nínú kó bẹ́jẹ̀ yẹn ti ṣe rí ọ̀dà ọmọ báwo lórí báwo ni kọ́lọ̀ rẹ máa rí báwo lòórùn rẹ máa rí kò sí tó burú mẹ́. àmọ́ báwo ni í máa rí lẹ́nu àwọ̀. kò burúkọ wọ kò burúkọ sì gbóòórùn rẹ̀ tora ẹ̀ bá a mà ìgbà tí ó ṣeé ṣe kí ìsìtìhábò mú ọ sọ̀rọ̀ kí tó bá ti mọ kọ́lọ̀ rẹ̀ tó sì mọ òórùn rẹ̀ wọn a lè mọ yìí pé èyí tí ń ṣẹlẹ̀ ní ìsìn kìí ṣe tí òun bá lẹ́yìn náà ó sì pàtàkì kó kó mọ̀ nípa pé jíjáde haid yẹn ìtumọ̀ rẹ̀ ni kò ní kírun mọ́ ò ní ọkọ rẹ̀ gbọ́dọ̀ súnmọ́ sọ̀rọ̀ pé ó yẹ kó wá yàtọ̀ yẹ kò burú kóbìnrin tí máa ń ṣe nǹkan oṣù lásìkò tó bá fẹ́ fi máa ń pé báwo lẹ̀jẹ̀ yìí ṣe máa ń rí báwo ni kọ́lọ̀ rẹ̀ kò burú kó ṣe nǹkan oṣù rẹ̀ sínú bò kó fi yẹ̀ wò báwo ni kọ́lọ̀ rẹ̀ máa rí kó fi yẹ̀ wò báwo lóorùn rẹ̀ máa rùn kò sì tó burú mẹ́ẹ̀. tọ́ fẹ́yìndà kẹ́ẹ̀nẹ́dẹ́ẹ́lìkà tọ́ bá ti rí ẹ̀jẹ̀ dúdú táwí ètè yẹn dá máa yàtọ̀ sómi yẹn fa'amsiki ani sọlẹ dá ìrun kíkí dúró tọba ti di pé nǹkan oṣù ní jáde yìí kí ló ń ṣe wàá dá ìrun kíkí dúró la fariidata wala nafila la fariidata wala nafila ọ kí ọ̀ràn yẹn o kí nàfìlà wọn alẹ nìkan òun ní kò sí tọkùn ẹjẹ kó sùn jáde kò pé kó wọn má kírun tó nǹkan oṣù jáde kò pé kó wọn má gbààwẹ̀ a'udhu billah tẹmẹ sàlàyé fún kófin Ọlọ́run ó ṣe ilé ìwọkọ gbààwẹ̀ ńgbà náà ó ṣe ilé ìwọkọ kírun ńgbà náà tọ́ anilala gbọ́n dandan wọn má gbààwẹ̀ wọn má kírun lásìkò nǹkan oṣù ni kafarat ó di nítorí pé ọmọ àmà ọmọ àmà tàpá sófin Ọlọ́run tọ́lọ́wọ́n bá ṣe nítorí ọ̀sẹ̀ ilé ìwọ̀ ọ̀sọ́ di ẹ̀tọ́ àwùjọbìlà torí de ilé ìka sọ̀rọ̀ àwọ̀ tí ẹ̀ bá ti gbófin ọlọ́run ìyẹn ta pàṣẹ tí ẹ̀ bá gbọ́dájọ́ ọlọ́run ọba ìyẹn pé ìfẹ́ nù ń lò wọ́n tẹ̀ torí tí ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ ìyẹn lè tara bẹ́ẹ̀ kọ́ bẹ́sẹ̀ Islam rẹ̀ jẹ́. fa amsiki àni sọ̀rẹ́ nígbà tí nǹkan oṣù tó bẹ̀rẹ̀ ní jáde dárùn dúró wọ́n ní fa idha kana dhalika tí ẹ̀jẹ̀ nǹkan bá ti bẹ̀rẹ̀ sí ní jáde kó tó jáde ńkọ́ tẹ́jẹ̀ nǹkan tó jáde inú rún ọ ara ti tíkọ́tíkọ́ ọwọ́ dàbí ìgbà tí nǹkan ń bọ̀ ọwọ́ ni ní kírun tọrọ dàbí ìgbà tí ń bọ̀ ti dé ni. mo rò pé yé ó dìgbà tó bá dé kó tó dé bá ń ti híra ọmọ ẹni ọ kírun dé náà. kó tó di pọ́ ọ̀daràn dúró ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin lọ́wà tó ṣe é pé wọ́n máa ń takò fi ọlọ́ọ̀ lágbọ̀n bẹ̀ yẹn tẹ́lẹ̀ náà ẹ̀sìn ò dùn ọ̀pọ̀lọpọ̀ lára orí ń fọ ọrùn dùn ó sì ti mọ̀ pé sáyìn tó máa ń rí nù tí nǹkan oṣù bá ti ń bọ̀ yóò wá sùn kalẹ̀ dóòrù fi lọ asùrù fi lọ mọ́gírìbì fi lọ àsìkò ìṣáì nǹkan oṣù dé tẹ́lẹ̀ kọ́ daràn ni àbí èso daràn ọ̀daràn ni torí kò kírun torí àánákàlá tí wọn náà bá ti fẹ́yàwó wọn á lọ jókòó kalẹ̀ tẹ́tẹ́rẹ́ wọn wo tẹlifíṣàn wọn wo football match ìyá alágbájá kí ló dé tẹ̀ tí kírun wọ́n dàbí ìgbà tí nǹkan oṣù ń bọ̀ ni ókè kò burú ọlọ́run ti ó dé láyé ọ̀sọ̀ pé dídé dídé dídé kọ́lọ́ sá lọ́lá kọ́lọ́ kírun torí ètò ẹ̀kọ́ sọ fún un dídé kọ́lọ́ sá lọ́lá kọ́lọ́ kírun nítorí tí ọba ṣe bẹ́ẹ̀ kullukum ra'in wa kullukum mas'ulun 'an ra'iyyati gbogbo yín lọ́lùdára jẹ gbogbo yín lọ́lọ́wọ́ sì bi léèrè nípa ohun tá a fún dájẹ. fa idha kana al-akhar ṣùgbọ́n tó bá yẹ pẹ́jẹ kejì ni kí ni al ni fatawadda'i alùwàlá ni kọ́ máa ṣe wọ́sọ́lì eléyìí báyìí amúrún mọ̀tòlọ́kùn lẹ́yìísà mùkọ̀yẹ̀dẹ́n bẹ̀lmọ̀rẹ́tì wọlé bi takra tó bá yẹ kó ìsìnkáàbọ̀ ni máa sàlùwàlá sàlùwàlá kò sì máa kírun sàlùwàlá kò sì máa kírun kò túmọ̀ sí pé gbogbo òórùn sàlùwàlá fún kò túmọ̀ sí pé tó bá ti sàlùwàlá kan kò fi kí gbogbo òórùn kò túmọ̀ síbẹ̀ ṣùgbọ́n ètò súnmọ́ ni pé gbogbo òórùn ló yẹ kó máa ṣàlùwàlá fún èyí tó súnmọ́ ni pé gbogbo òórùn ló yẹ kó máa ṣàlùwàlá fún torí di eléyìí báyìí gbogbo òórùn àdéhìí yìí tọ́ka sí pé almustahaba obìnrin tó ń ṣe nǹkan ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ àárẹ̀ yọ́ọ́ máa ṣàlùwàlá fún gbogbo òórùn kọ̀ọ̀kan tiẹ̀ yọ́ọ́ máa ṣe àlùwàlá fún gbogbo òórùn kọ̀ọ̀kan ẹ padà sí dáadé yẹn wọ́n ní fatawa bọ́ì fatawa bọ́ì amur wal amuru yaqtadi alwujub àsẹ́ni ajẹ́ pé kóbìnrin ti ń ṣe sèhábọ̀ kó sàlù aláfún gbogbo orun kọ̀ọ̀kan kọ́ kí ni ìdájọ́ rẹ̀ ọ̀ràn yẹn ni kò ní sọ kí mo ti sàlù alálẹ̀ kan àlọ́ alọ́ sì ti jà yàtọ̀ sẹ́jẹ̀ ti ń jáde rárá o yóò sàlù àlà fún gbogbo òrùn kọ̀ọ̀kan ọ̀ràn yẹn sì ni kó sàlùwàlà fún gbogbo òrùn kọ̀ọ̀kan wọ́sọ́lì ọ̀ràn yẹn sì tún ni kó kírun ọ̀ràn yẹn nìkẹ́ni tí ń ṣe ìsìhádọ̀ kó ṣe kí ni kó kírun kó sàlùwàlà kó sì kírun. ṣùgbọ́n bó láti fẹ́ mọ ìsìhádọ̀ yàtọ̀ sí háì obìnrin gbọ́dọ̀ mọ ìyàtọ̀ láàrin ẹ̀jẹ̀ méjèèjì ẹ ti mọ nínú àdìsí tó síwájú àdìsí Fatima yìí kan náà wọ́n ní innama dhalika damu irqin ẹ̀jẹ̀ tó ń rí yẹn ẹ̀jẹ̀ tí ń tinú sán jáde ni kì í ṣẹ̀jẹ̀ nǹkan oṣù níbo wá lè nǹkan oṣù gbà jáde níbo nínú àpò bí látara àpò bí ilẹ̀ nǹkan oṣù ti máa jáde jíjáde ẹ̀jẹ̀ nǹkan oṣù bó tilẹ̀ jẹ́ pé nira ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n orí ńlá ń bẹ́ńbẹ́ nípa pé gbogbo obìnrin tí máa ń rìn nǹkan oṣù àmì ní pípò lè bímọ gbogbo obìnrin tí ò bá tì máa rí nǹkan oṣù àmì ní ìgbèrú rò lè lóyún gbogbo obìnrin tí ò bá sì rí nǹkan oṣù má àmì ní ìpè lè lóyún torí di eléyìí báyìí obìnrin àmì kó lè bímọ ń bẹ lára kó sì ń kó sùn bó tilẹ̀ jẹ́ pé ọlọ́run bá wà o yukhrijul hayya minal mayyiti wa yukhrijul mayyita minal hayy. kẹ́bí àwọn ìyàwó anabi ibrahim alayhi salam wọ́n dàgbàdàgbà ọlọ́run tún ní wọ́n bímọ. kẹ́bí ìyàwó zakariya wọ́n dàgbà ọlọ́run tún ní kó bímọ. torí délé yìí ilé ìjẹ̀bù ti ṣe jẹ́ ń bẹ̀rù. alimami abu dawud àti nasa'i àwọn náà gbé àdìsí jáde ibn hibban àwọn sì gbé jáde nínú sahihi wọn ó fi hàn pé hadith sahihi ni lọ́dọ̀ tí wọn. alhakim abu abdillah nínú mustadrak àwọn náà gbé jáde wọ́n sì sọ pé sahihi ṣùgbọ́n abu hatim abu hatim ar àwọn sọ pé hadith munkar. حديث منكر هنا حديث منكر هو الحديث الضعيف هو الحديث الضعيف الذي خالف رواية الثقات ما رواه الضعيف مخالفا به رواية الثقات ntẹni tó bọ̀ àyífù gbà wá tọ́lẹ̀ tó gbà wá tó atakùn táwọn ẹni tí wọ́n dúró dòdò gbà wá ni wọ́n ń pè ní hadithon munkar gbọ́n olùmọ̀ sọ pé hadithon hasan wọ́n sọ pé hadithon hasan abu hatim yìí wọ́n ní tírà kan wọ́n pè ní ilal ibnu abi hatim ọmọ wọn lọ́kọ tírà yẹn ṣùgbọ́n bàbá ni ó tọ̀ tírà yẹn torí pé ọmọ ń bi bàbá léèrè bàbá mi kílẹ̀ rí sáde tu Fatima bintu Abi Hubaysh níbi tó ti sọ yìí pé anabi sallallahu alaihi wasallam ní kó wọn máa ṣàlùwàlá fún gbogbo òun kọ̀ọ̀kan bí ó sì béèrè lọ́dọ̀ bàbá rẹ̀ bàbá wa sọ pé hadith yẹn hadith munkar fihi fulan lágbájá wà ń bẹ òun lọ́rọ̀ wa rẹ̀ wa khalafa bihi riwayat thiqat lakana hadithan munkaran yóò tún béèrè àdìsí mi so bẹ́ẹ̀ ni wọ́n ti ṣe tíra yẹn tí tíra ti parí bàbá ọmọ ń bi bàbá bàbá ń dáhùn ẹ bó ṣe dáa tó pé kí bàbá ọmọ kọ́mọ náà mọ̀ tòtún bá mọ̀ tí gbogbo wọn bá mọ̀ ìmọ̀lẹ̀ ọ̀pọ̀ ń lè wọn bàbá ọmọ ọmọ ọmọ òkùnkùn nìyẹn kọ́nà ọ̀sán wa tẹ́bátú padà sídìí àdìsí yìí. wọ́n sọ fún wa nípa àwọn ìdájọ́ tó rọ̀ mọ́ rírì nǹkan oṣù nínú àwọn ìdájọ́ tó rọ̀ mọ́ òun náà ní pé tóbìnrin bá ti rí nǹkan oṣù kò ní kírun mọ́ ọ tóbìnrin bá ti rí nǹkan oṣù kò ní kírun mọ́ ọkọ rẹ̀ sì gbọ́dọ̀ súnmọ́ kò sì ní gbààwẹ̀ kò gbọ́dọ̀ gbé alukur'an. kò gbọ́dọ̀ wọ mọ́sálásí tí nínú rẹ̀ wá ní tóbìnrin bá ti rí nǹkan oṣù tálákọ̀ọ́kọ́ kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ kejì ńlẹ̀ bàbá rẹ̀ ṣé nínú ìdájọ́ tó rọ̀ mọ́ nǹkan oṣù ni torí láṣẹ ó ṣe ti ká ti gbọ́ ká ẹ ti ṣe rí àwọn ẹni tí ń lo orú rẹ̀. Allahu alam àwọn ò tí ì mọ òfin tó sọ báńdò ni sóye àti mòfin tó sọ pé tóbi bá ti sin nǹkan oṣù alákọ̀ọ́kọ́ lé bàbá rẹ̀ kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ kejì àti ìmọ̀ òfin tó sọ báńdò ni ṣùgbọ́n yà á mọ̀ lọ́la torí rẹ̀ al-aslu al-aslu baqa'u tó gbogbo nǹkan máa bẹ lórí ibi sí títí tá a fi mọ̀ kó sí torí de eléyìí báyìí ọgbọ́dọ̀ ṣe nǹkan oṣù méjì lé bàbá rẹ ọgbọ́dọ̀ ṣe nǹkan oṣù mẹ́ta lé bàbá rẹ àwọn apáàkì ọmọ polówó. wọ́n ní àti bá àìsà ṣe bá wà kékeré ṣe àìsà nìwọ. mo rò pé yé sẹ́mi yàtọ̀ wà àìsà lò àbí kí ni wọ́ ó ní àìsà náà á sọ pé àìsà ah, eléyìí ọmọ Abubakar kí ló bàbá tiẹ̀ ó Abubakar àìsà. á ah. sọ pé Abubakar kan ọ̀kan imitation torí di eléyìí báyìí yàtọ̀ wà torí pé màlẹ́kà ti fi ó ti fi Aisha radiyallahu anha ó ti fi hàn Nabi sallallahu alaihi wasallam láì níye gba ìyàwó rẹ̀ ní ìyàwó rẹ̀ ni ọlọ́run sì lọ yá ó yá náà nù tàbí òye wa sọjẹ bó ti ṣe jẹ́ ń bẹ́ ọ so nítorí jẹ eléyìí báyìí eléyìí náà wàá túmọ̀ sí kíkọ́ wa gbogbogbò sílé bàbá rẹ̀ náà so the earlier the better so nítorí pé tí ẹ̀ bá ti ń dàgbà tí bá ti ń gbó láti lè mọ̀ pé bàbá èèyàn ò ní fẹ́yàn àbí bẹ́ẹ̀ kọ́ ni sòkè yẹn tètè lọ́lé ọkọ yẹn. wọ́n lẹ́sẹ̀ nínú súnà ọlọ́run ó ní pé gbogbo ọkùnrin tó bá fẹ́ fẹ́yàwó ń fẹ́ fàgbàlagbà bẹ́ẹ̀ ni àbẹ́ kọ́ nínú gbogbo èèyàn hundred tó fẹ́ fẹ́yàwó ninety nine ọmọge lọ́fẹ́fẹ́ tí ó dàgbà tó one percent àwọn tó fẹ́ fẹ́ gbẹ́ màmá wọn. so torí di eléyìí tọba ti wá gbà tí bàbá rẹ bá ti lè dọ́ dúró tó mú tán jẹ́ bọ́ọ̀lù o. torí subhanallah tẹ́ ẹ máa fi ń dàgbà tẹ́ ẹ ń pé kínní kan tààtì kìíní kan thirty five. torí pé a gbọ́ nípa àwọn bàbá tó dé pé àwọn ọ̀fẹ́ fọmọ ọlọ́kọ wọ́n ní ó sì tún kéré ọmọ sì ti tó twenty nine thirty ó dìgbà tó bá graduate wọ́n tó bá graduate tó bá sáà sẹ́mi pé tọ́ba tó sáàbù tán wọ́n ní tọ́ba rí sẹ́ tọ́ba tó rí sẹ́ níjò lọ bẹ̀rẹ̀ sẹ́ kó ọba rí promotion a'udhu billah. àbí no ọ̀sẹ̀ parí dìgírì ni tó bá ṣe masters degree sá ọ̀wá ṣe masters náà ó tún á rí sẹ́ ọ̀wá di pé à ń wọkọ̀ kí ló kọ yín mà à ń wọkọ̀ sẹ́mi pé nǹkan dé àbí òdì so nítorí di eléyìí báyìí tó o bá di àwọn ọkọ wàhálà dé àbíòjì ẹ̀ẹ́n tó o bá lọ tó o bá kíra rẹ bọ́ ẹnìkan lọ́rùn tó gbé dákun torí tó lọ́ mọ́ ń wọ́kọ ni pé dákun rìn síwájú mo rò pé yé nítorí pé tọrọ bá di bẹ́ẹ̀ àdánwò dé àbíòjì a'udhu billahi minash shaitanir rajim torí àwọn bàbá mi orí wọn pé la shakka fi dhalik orí wọn ò pé nítorí torí wọn bá pé oríire obìnrin iná nìkan rọkọ lásìkò àwọn obìnrin mìíràn orí wọn ò sì pé nítorí pé àwọn náà nísìn ọwọ́ one twenty five ọwọ́ arọ́kọ ọkọ akéjà tètè ṣe dáṣe onínú òun mo sì kéré a ó sì kéré kò burú títẹ̀ ń bá kun ó di mélòó. ilé ìtumọ̀ sí pé lábẹ́ òfin ọlọ́run lábẹ́ òfin ọlọ́run the earlier the better the earlier the better ni imaamu shafi'i rahimahullahu ta'ala wọ́n ti sọ pé àwọn rí ìyá àyà tọ́jú ọmọ twenty one years ìyá àyà tọ́jú ọmọ tí bẹ́ẹ̀ mọ ìyá àyà grandma olùkọ́yé yẹn ni pé òun ti bímọ ọmọ rẹ̀ náà ti bímọ òun sì wà ní twenty one years ètò túmọ̀ sí pé náà ètò túmọ̀ sí pé èyí tó túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí ń lọlé ọkọ lónìí tí wọ́n ń dunnú káwọn ń lọlé ọkọ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí wọ́n ń gbé lọlé ọkọ lónìí tí wọ́n ń dunnú káwọn fẹ́ yàwó ọ̀pọ̀lọpọ̀ nu ipò yá àyà wọn wà torí wọ́n ti di late comer kọ́lọ̀ mẹ́jọ á di late comer torí délé bẹ́ẹ̀ náà lọ́kùnrin o ọkùnrin ṣe nǹkan oṣù láṣẹ tàbí dàlẹ tóòtù wá sírò rẹ kan pé wọn náà gbọ́dọ̀ ṣe nǹkan oṣù méjì lé bàbá rẹ sòṣùgbọ́n tí ẹ̀rọ bá ti ń pàpẹ́ jù sọ́dà sọ́dà kọ́dà tí wọ́n á gé brọ́dà kan ní ká bá ń wáyà wò dípò kẹsàn-án pé bàbá kan ó ń wáyà wò nígbà tí wọ́n gbé brọ́dà kẹ́ńtà bọ́ wáyà o àwa pe ọ̀kan náà àwọn sisters àwa nítọ̀ alihamudulilayi ọlọ́run ti ṣe o ike tọ̀ ṣé young man ni àbí báwo ike ṣe bó ní ẹni tó bá dàgbà jù ọ lọ ike bẹ́ẹ̀ ni torí sẹ́wọ̀n kóbì máa fẹ́ ẹni tó bá dàgbà jù ọ lọ so nígbà tá a wá mú wa làwọn ẹni sọkójó kò mẹ a wá pé ẹ broda bàbá ta pé broda lọ́nà bá dé nígbà tó lọ́wọ́ rí a ọmọbìnrin bá túlẹ̀ bébí ti bàbá báyìí pọ̀ ó túmọ̀ sí pé the earlier the better lọ́jọ́ bó ti ti jẹ́ ká máa rántí anabi muhammed sallallahu alaihi wa sallam wọ́n fẹ́ ká fẹ́yàwó ká bímọ ká lè bá a pọ̀ nígbà tó ti wá gbó ó ti rẹ gbogbo egun gbogbo egun ẹ̀yìn ti ń tẹ̀ yàrá lọ́wọ́ ẹ̀kọ́ fẹ́ fẹ́yàwó ẹ̀wọ́n akọ́ ẹ̀bọ́lẹ́ lọ wẹ̀límà lágájá wẹ̀límà ńgbà yìí wà láàárọ̀ mo yé tó ń torí de lé ibà yìí èyí ti kó pin lásán lọ́ba ó tún bá àwọn ọkùnrin náà wì ó lẹ́yìn rẹ̀ ni wọ́n á mú àdìsí mi wá fún wa o àdìsí jẹ́ ti yàtọ̀ sílẹ̀ yẹn àwọn ìdájọ́ kan wà tọrọ ma mustahaba obìnrin tó ṣe kẹ́jẹ́ ara ẹ̀ jáde lára tiẹ̀ àkọ́kọ́ òní pé ọkọ rẹ̀ lè súnmọ́ obìnrin tẹ́jẹ́ ara ẹ̀ jáde lára tiẹ̀ ọkọ rẹ̀ lè ṣe kíni ọkọ rẹ̀ lè súnmọ́ kò sí tó burú bẹ́ẹ̀ Ibn Abbas radiyallahu anhuma ó ní ṣe bọ́ tọ́ sí pé kó kírun wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n tó bá ti tọ́ kó kírun ọtọkọkọ rẹ ó súnmọ́ fọsọlẹtù àbọmù torí pé àsọlẹtù ọgájú kọkọ rẹ lọ. nítorí mú tọ́sí pé kó kírun ajẹ́pọ̀ tọ́sọ́kọ rẹ̀ pé kó ṣe kíni kó eléyàn jẹ́ ọ̀kan nínú àwọn àdájọ́ èyí tọrọ mẹ́ni tí ń ṣe istihaba. bákan náà a fẹ́ wípé kí kọjá obìnrin tó ṣe pé wọn máa ṣe ìmára ní gbogbo ìgbà tí wọn bá kírun kọ̀ọ̀kan kọlọ tábà dáadáa kó fi nǹkan dé gò kó fi nǹkan dé abẹ́rẹ́ sódà ẹ̀jẹ̀ tí ń kàn yẹn kò fi ní kán mọ́ yọ máa kán sínú ni yọ máa kán sára òwú tutù tó fi dé abẹ́rẹ́ yẹn ni tí ó fi jẹ́ pé ńgbà tí bá ń kírun yóò límítì kíkán ẹ̀jẹ̀ lódì wọn bá gbára rẹ̀ bá ti ṣe máa gbèsè pé ọkàn filẹ̀ yọ máa dàdá lẹ̀ àkàràmọ̀kúnmọ́ ó dàbí ẹni títọ́ ń dá láàmú náà ni tó ṣe pé ìtọ́ rẹ̀ ò ní bírèkì tọ́ọ̀mà kan láì jẹ́ pé láì jẹ́ pé òun ló ló ló láì jẹ́ pé ní control lórí ìtọ̀ kò burú kó léjì pé ìtọ̀ ẹ̀ máa kẹ́ síbẹ̀ ẹ̀ máa kẹ́ síbẹ̀ yóò mú kí ìtọ̀ kó ṣe kí ni yóò mú kó dínkù kò ní jẹ́ pé lẹ́wù. bákan náà obìnrin ti ń ṣe ṣe hàn kò nítorí pé inú mara lọ́wà ìgbà tó jẹ́ pé inú mara lọ́wà kò burúkọ gbààwẹ̀. bákan náà obìnrin tí ń ṣe ṣèhánzọ̀ ọgbọ́dọ̀ ṣàlùwà lásìkò òun tó dé o torí pé mara tún láti tiẹ̀ yóò dùn sásìkò fi tó tó bá ti ṣàlùwà látàn yóò lọ kírun ni kí ṣàlùwà bí ẹni tí nǹkan kan ò ṣe kí nǹkan ń ṣe òun. torí délé yóò sì mára yóò sì mára kíá yóò sì sàlùwàlá kíá yóò sì lọ kírun kíá bí tiẹ̀ ṣe jẹ́ nu lẹ́yìn eléyìí wọ́n á mú àdínkù asma binti umais radiyallahu anha wa ní ọ̀dọ̀ abi dawud as-sajistani rahimahullahu ta'ala wọn lé anabi sallallahu alayhi wa sallam sọ kí wọlé fi mirkanin wọn ni kóbìnrin ti ń ṣe istihaba kó jókòó lórí kòǹgìrì kó jókòó lórí bàtíà kó jókòó lórí báàfù nǹkan àfọsọ ni wọn ń pè mẹ́ta kó jókòó lórí rẹ̀ fẹ̀yìdà rọ àti sọfúrẹ́tàn fọ́ọ̀kọ̀lmáì tọ́ba wá rí i pé omi yẹ́lò ó ti kán sí orí omi ó túmọ̀ sí pé yóò jókòó lórí kòǹgìrì bàtíà báàpù àmọ́ yóò da omi díẹ̀ sínú rẹ̀ nígbà tí wọ́n fẹ́ ṣe experiment ni sẹ́wọ̀n pé mustahadọ ló mustahadọ ní kẹ́jẹ̀ ń jáde continuously without control stop tó bá jókòó lórí báàpù yẹn yóò mọ̀ á wo omi tí ń bẹ nu báàpù yẹn pé kí ló ṣẹlẹ̀ sí tó bá fi lè rí pé omi yẹ́lò kankan sí orí omi fẹ́lẹ̀ tàgọ̀tẹ́tẹ́lì kọlọwẹ yẹnni pé yọọ máa jókòó sórí báàfù títí tí ó fi rí tómi yẹlò kan yẹnni pé bẹ́ẹ̀ dẹ̀nsẹ̀ ń wà yẹlò náà wà bẹ́ẹ̀ dẹ̀nsẹ̀ ń kàn yẹlò náà wà tó bá ti rí pé yẹlò kan kọlọwẹ kọlọwẹ lè dóhùrí wà láàsù yẹnni pé yọọ lọ sọ̀látù dóhùrù lára àlàyé rẹ̀ ń bẹ́ẹ̀ hadith Hamna bint Jahsh ètí ń bọ̀ lẹ́yìn eléyìí. pé wàá lọ sọ̀látò gbóhùrù lára tó fi kí papọ̀ mọ́ àlàáfù wàá wá wọ ìwẹ̀ kan fúnrún méjèèjì wàá wọ ìwẹ̀ kan fúnrún méjèèjì ń tọ́ka sí pé mustahabo kìí Fatima bintu Abi Hubaysh tó síwájú tó ń sọ pé kí ni wọ́n máa ṣe àlùwàlá ọ̀ràn yẹn ni àbí ọ̀ràn so àdìsí asma òun tọ́ka sí pé yóò máa kí zuhuru àti asiri papọ̀ pẹ̀lú ìwẹ̀ kan yóò sì máa kí maghrib àti isha ìpapọ̀ òun náà pẹ̀lú ìwẹ̀ kan yóò sì máa wẹ̀ ìwẹ̀ kan fún àṣùbà ìwẹ̀ mélòó lójúmọ́ oṣù kan thirty days times three ninety wẹ̀ ni ọ wẹ̀ so eléyìí báyìí ọjọ́ tí hadith tọ́ka sí. asma bintu abi umais abintu ah, umais ọjọ́ ìyàwó hamza àbí ìyàwó jaafar ibnu abi talib jaafar ibnu abi talib. ìyàwó re ní asma bintu umais ó se hijira pẹ̀lú re lọ sí habasha pẹ̀lú ọkọ rẹ̀ wo jaafaru bọ́nà abi talib ìgbà tí ó wà pẹ̀lú ọkọ rẹ̀ jaafaru ó bímọ fún ó bí àwọn ọmọ fún kótó di pé jaafaru sáláìsì lójú ogun ó sáláìsì. abubakar fẹ́ ìgbàtà abubakar fẹ́ ó ma fún abubakar ọmọ tó bí fún abubakar òun náà ni muhammad ibnu abi bakr muhammad ibnu abi bakr tọjọ kan náà fuqaha as-sab'a fuqaha al-madinati as-sab'a. so ó bí fún abubakar radiyallahu anhu tọ́ lẹ́yìn rẹ̀ ìgbà tí abubakar kú ali ibn abi talib radiyallahu anhu òun náà fẹ́ bàtàlì yìí fẹ́ ó bí yahya fún ali so asmaa ò ní ẹ òhun lẹni tó wẹ abubakar ń jọta abubakar kú asma bintu abi umais abintu umais radiyallahu anha eléyìí fi hàn pé lábẹ́ òfin ọlọ́run bá wa kò burú nítọ́kọ obìnrin kan bá kú kọ́kọ́kọ́ mi tọkọ yẹn bá tó kú kó tún fẹ́ mi tílé náà bá tó kú tún fẹ́ mi kò sí tó burú mbẹ ètò ìjókòó kalẹ̀ tó ọmọ tẹ́ra rẹ jẹ́ ipò òní fẹ́ lómi tí yóò sì máa jẹ́ ọ́ tó máa jókòó sí mọ́sálásí ṣe bára kàlà lọ́kọ̀ mi tẹ́ pé ọmọ gbọ́ bùkátà lé ọ lórí ṣùgbọ́n kọ́ ọmọ o ọkọ tó o bá fẹ́ kàn ẹ́ tọ́lọ́ ọba bá fi lè ṣe wá àtọ́kọ àwọn ọkọ yẹn lọ́mọ àlìjẹ́nà ọkọ tó o bá fẹ́ kàn ẹ́ ní ọjọ́ kọ rẹ̀ nù àlìjẹ́nà ọkọ tóbìnrin fẹ́ kàn ẹ́ ní ọjẹ́ ọkọ rẹ̀ nù àlìjẹ́nà torí de eléyìí sọ́nà ńbẹ́ńbẹ́ gbàtí ìyàwó rẹ̀ ń sọ fún ẹ pé kọ́dà tó o bá kú òun ní fẹ́lòmíì wọn náà wà ń gbé tọ́mì ọ̀n sàmì nínú èèyàn ò túmọ̀ sí kankan ọ sọ fún pé sórí tó bá ń kíkọ ọlọ́kọ̀ míì lọ́ba pé ọ ahlan wa sahlan tó bá sì mọ̀ pé ọ fẹ́ dúró mọ́ tọ́jú àwọn ọmọ rẹ ahlan wa sahlan má di anybody mọ́lẹ̀ ìyẹn tó bá pé ọlọ́kọ́kọ́ kú torí èrò obìnrin ni pé ìwọ ọlọ́kọ́kọ́ kú so lẹ́yìn náà ìwọ náà gbọ́dọ̀ dámẹ́jẹ̀ mú fọmọ ọlọ́mọ kọ́ wa sọ pé tí mo bá kú ọ gbọ́dọ̀ fẹ́ lómi ẹ wá sign contract contract ni contract òfò asmaa nìyẹn ló bí àwọn ọmọ ńláńlá kalẹ̀ fáwọn èèyàn ńláńlá kò sí tó burú mbẹ eléyìí tó túmọ̀ sí pé kò sí tó burú nínú kí wọn náà fi obìnrin tọkọ rẹ̀ ti kú kò sí tó burú mbẹ tó bá ti kó bá wù ọ láti fẹ́ kò sí tó burú lẹ́yìn náà tó bá sọ ike lágbájá kú wọn á sọ pé tọ lápèjúwe pé tọ ìyàwó rẹ̀ ti parí ìdà wọn ti ń wọkọ ẹ máa ti sọ́ńbẹ̀ nǹkan yẹ kí wọ́n dákẹ́ mọ́sálásí yẹn tẹ́nìkan ó fi náwó kó wọn fẹ̀ nítorí pé tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ ẹ lè ṣílẹ̀kùn bàjẹ́ ẹ lè ṣílẹ̀kùn bàjẹ́ torí pé téèyàn bá rìn èèyàn rí bàjẹ́ èèyàn rí oríṣiríṣi ewu tí ń ṣẹlẹ̀ sáwọn obìnrin tọkọ wọn kú pàápàá jùlọ tó bá fẹ́ lọ́kọ ẹ̀ràn lọ kẹ̀ tètè fẹ́ ẹni tí ó bá fẹ́ bẹ́ẹ̀ náà lóbin tó ti kọ́kọ́ rẹ̀ kọ́ ọ lẹ̀ kò burú kárẹ́ni tí ó volunteer láti tètè fẹ́ kọ́mọ̀dìlẹ̀ nítorí pọ́ dáa púpọ̀ kí irun wọn kọ́mọ̀dìlẹ̀. tán eléyìí jẹ́ gbòtìṣe jẹ́ńbẹ̀ o. tabawọn rẹ nìkan tó ṣe wípé ọ̀hàmọ́yàwó rẹ̀ wọ́n kọ́ lẹ̀ wọ́n kọ́ lẹ̀. ó sì ti léyàwó jáde àmọ́ kò tí kọ́ lẹ̀ àwọn à ń bẹ̀ kódà kún kọ́ gbà padà torí pé fala junaha alayhima an yusliha baynahuma sulha was-sulhu khayr kò sí tó burú kó ṣàtúnṣe láàrin wọn tó rọ́pò àtúnṣe lọ dáa jù tọ́ ẹ̀yin àgbà alátúnṣe ẹ má jẹ́ ẹni tí ó bàjẹ́ ẹ̀yin tí wọ́n á jẹ́ alátúnṣe láàrin wọn. dákun gba obìnrin padà má fìyà jẹ wọn kọ lẹni wọn kọ lẹni kò burú torí ní ọlọ á ní kọ lẹ kọ lẹ lónìí kó tó dọ̀là bọ́ba ti ń kọ lẹ ti máa ń parí rẹ á fi mi ìwọ náà sì wá apá tó torí di eléyìí báyìí eléyìí nínú níta máa fi hàn yàn létí wọn máa fi kàn yàn kù nínú ṣẹ̀ríà torí asma binti umais àwọn obìnrin ńlá nìyẹn radiyallahu anha ẹgbà wọn ọ̀rọ̀ tiẹ̀ tó gbà wá fún wa yìí tí kù tó wà ń bẹ onígbẹni tí ìsìnkábọ ti ń ṣe yọọ máa wẹ̀ fún méjì méjì al-zuhur wal-asr al-maghrib yóò sì máa wẹ̀ fún àṣùbà ó di wẹ̀ mélòó. ìwẹ̀ mẹ́ta lójúmọ́ ní ọmọ wẹ̀ àwọn fuqaha ìyapa ẹnu wa wà láàrin wọn pé ọmọ wẹ̀ bẹ́ẹ̀ náà ni àbí òní wẹ̀ apá kan nu ẹgbẹ́ àdìsí yìí wọ́n ti pa òfin rẹ̀ rẹ́ wọ́n ní wọ́n parẹ́ nítorí pé àdìsí tuntun bọ̀ lẹ́yìn rẹ̀ àdìsí Hamna bintu Jaj ó ń jẹ́rìí fún torí nǹkan kan náà ló náà mú wa àjẹ́ pé torí kọ́ tako àdìsí Fatima bintu Abi Hubaysh wọ́n ní bó láti wá sí wọ́n lọ́nà tá a gbà sopọ̀ ni pé ká sọ yìí pé ọ̀ràn yẹn ni kóbìnrin ti ń ṣe ìsèhálà ọmọ ìsàlùwàlà fún gbogbo irun kọ̀ọ̀kan ẹ̀mí lóní àwọn ìsàlùwàlà lójúmọ́ ẹ̀ márùn. ṣùgbọ́n ìta ìníkẹ́kọ̀ọ́ sì máa wẹ̀ pẹ̀lú àlùwàlà ìyẹn ni pé hadith yìí á gbé òun sórí wípé alistihbab á nífẹ̀ẹ́ sí kọ́wẹ̀ láàrin gbogbo orun hadith kan tó ń bọ̀ tó ní gbogbo orun kọ̀ọ̀kan ni wọ́n máa wẹ̀ fún tọ̀ ṣùgbọ́n eléyìí tọ́ka sí pé gbogbo orun méjì méjì ìwẹ̀ kan so tá a bá sopọ̀ bẹ́ẹ̀ ẹ̀rí pé kò takora wọn ọ̀ràn ẹni kó sàlùwàlà ṣùgbọ́n súnà ni kó ṣe kí ni kó wẹ̀ tẹ̀lé ìtumọ̀ sí pé obìnrin tí máa ń ṣe ìsèhábọ̀ bóun ti ṣe máa ṣe nù. sọ́wọ́n á tó kẹ́ni tí ń ṣe ìsèhábọ̀ kọ́ lọ sọ́sítù láti lọ wó oògùn kò sí ní tó burú mẹ́ kò sí ní tó burú nu pé kọ́ lọ sọ́sítù láti lọ wó oògùn fún nǹkan tí ń ṣe kọ́ lọ wó oògùn fún tí ń ṣe torí pé ó ti hàn pé àárẹ̀ lélẹ̀ yẹn a sì mọ̀ pé ma anzala Allahu min da illa wa anzala ma'ahu dawa. ọlọ́run ọba kò sọ àárẹ̀ kan kalẹ̀ àfi kó sọ ògùn kalẹ̀ pẹ̀lú rẹ̀ sòtọ́ máa ti ń béèrè inṣàlá wàá rógùn rẹ̀ àti mà lónìí ìgbà ní tìrú rẹ̀ máa ń dà wà tí wọ́n fún tẹ́jẹ̀ ó dùn abẹ́rẹ́ wà tí wọ́n fún tẹ́jẹ̀ yẹn ó dùn wọ́n sì lè sọ fún pé máa jẹ nǹkan báyìí máa mú nǹkan báyìí yóò dùn bí tètè máa ti mú tẹ̀léra wọn ẹ̀jẹ̀ ìsìkádọ̀ yẹn yóò máa dúró díẹ̀ díẹ̀ yóò máa dá díẹ̀ díẹ̀ yóò máa dá díẹ̀ díẹ̀ wàhálà kẹta ọlọ́run ọba fún wa lálàáfíà ọlọ́run ọba ràn wá lọ́wọ́ fún wa ní àgbọ́yé tó péye nínú ẹ̀sìn wa kó ràn wá lọ lórí àti máa ṣiṣẹ́ pẹ̀lú tá à ń wa ń الحمد لله يا با مغرب ملائكه ترى ìmáàmù wa dìde láti pa ìṣá ìpapọ̀ mọ́ Maghrib torí òjò ti ń rọ̀ báwo lẹni tí ọ̀bárun láti bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ kò sí wàhálà yóò pérun rẹ̀ tó bá pérun rẹ̀ tó bá fẹ́ ìmáàmù yóò kí pẹ̀lú rẹ̀ tí ó bá sì bá pẹ̀lú rẹ̀ ó náà kí ìṣá rẹ̀ lẹ́yìn tí ìmáàmù kò sí ìyàpánu eléyìí nítorí pé náà bá lè máa mú láti ọba láàrin so ó sì gbọ́dọ̀ pé irun tó ti bẹ̀rẹ̀ yí báyìí náà. àwọn dé kí n bá obìnrin tí wọ́n ṣe tí ó máa wà ní tó fi sọ̀rọ̀. kí wọ́n ṣe báwo. ẹ tó máa wà ní tẹ́lá ní kí ni wọ́n ṣe tó máa wà ní tó fi sọ̀rọ̀. wọ́n ní kí ni kóbìnrin ó ṣe tóbìnrin bá wà níbi tí ò ti sọ̀rọ̀ kí ni kó ṣe ń gbà wọ́ kí ni kó ṣe ń gbà tí ó bá sálọ kó ṣe tẹ̀yẹ́ mú mi kí ni kó ṣe ń gbà tí jànábà máa ń bẹ lára kó ṣe tẹ̀yẹ́ mú mi kí ni kó ṣe ń gbà tẹ́tẹ̀ nǹkan tún dá lára rẹ̀ tó fẹ́ kírun yóò ti sómi yóò fi wẹ̀ kó ṣe tẹ̀yẹ́ mú mi kó fi kírun náà tó bá rún mi kọ́ wá wọ̀. Eh, wọ́n ní ṣe wàhálà ṣé máa já ìbálẹ̀ obìnrin bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni jọ kọ sínú ọ̀pọ̀lọpọ̀ àwọn òwe àwọn journey experience wọn ló ṣe é ṣe pẹpẹ wàhálà kọjá ìbálẹ̀ obìnrin náà la ti ṣàlàyé ṣáájú náà nínú ìdánilẹ́kọ̀ọ́ kan rí ìpẹjọ wa fẹ́yàwó tí ìyàwó sì sọ pé òun yóò bá ìbálẹ̀ o yóò bọ̀ òun wípé òun ìgbà tó wá fẹ́ tán bá abá wípé à ọ̀wọ́ àbájì o ó lè fi mọ́fẹ̀sùn zìnnà mọ́fẹ̀sùn bàjẹ́ kan ó lè jẹ́ pé ìṣẹ̀lẹ̀ṣẹlẹ̀ ló já bàjẹ́ rẹ̀ dànù so àwọn olùmọ̀sí lóríṣiríṣi. wọn ló ṣe ṣe pé ìpín nǹkan ìpín nǹkan já yàtọ̀ sí ń jọ ẹ̀yà jáde bíi pé báńkì rẹ̀ ti jàdá lẹ́gbẹ́ ìgbà tó bá bọ́ pátá rẹ̀ lórí tẹ́tí ẹ̀kún bẹ́ẹ̀ tí ò ní mọ̀ tó ṣẹlẹ̀ ń tiẹ̀ ń yẹn kò ní mọ̀ tòṣùgbọ́n àsìkò ń bọ̀ tí ọ mọ̀ ó sì ṣe é ṣe kọ́ pé nǹkan ṣẹlẹ̀ ṣẹlẹ̀ kan ṣẹlẹ̀ àwọn èèyàn sá òun náà sá ibi tó ti fẹ́ bẹ́ẹ̀ gbẹ̀gẹ́ wọn fẹ́ fo kọ́tà ńlá ibi tó ti wá fò so bí jẹrẹ sí jáàmù gbogbo orúkọ máa lè ṣẹlẹ̀ alákùlà ha lábẹ́ òfin tí wọn bá kó obìnrin kan fọ tí wọn sọ pé wà bàjẹ́ tọ wá fẹ́ tọba pípọ wà bàjẹ́ lábẹ́ òfin ọlọpàá orúkọ ọdà padà lé wọn ẹni tó parọ́ fọ tọtàn jẹ òní ọsàn gbogbo tó ọsàn fọ padà ẹbí ẹ yé wa torí di ilé ọjọ́ bó ṣe jẹ́ náà. ìyàwó lè rí bẹ́ẹ̀ ní bí ẹ bá fẹ́ ìtumọ̀ tó bá fẹ́ ìtumọ̀ ṣe ìjà tó bá fẹ́ ìtumọ̀ ṣe ìjà tó náà. níwọ̀n ti kan ọ̀rọ̀ yìí pé irun tí àsìkò fẹ́ gbèrò dúró fi dúró. wọn àrántí pé irun tásìkò náà fẹ́ gbèrò dúró fi tó pọ̀ burúkú wọn pè rún náà bá pè rún tọkàn sí ọ̀rọ̀ náà wọn àrẹ kùsùn. ẹja gbọ́rọ̀. ẹja ẹja nù. ẹja nù. ẹja náà fún kí ọkọ̀ fún àmì òkú ẹran jẹ ká má jẹ ẹ̀mí odò tó ẹran kú bẹ̀ tó ẹran bọ́ bẹ̀ kọ́ ló fún un. na bèèrè pé ṣé òótọ́ ni pé ẹ eh, máa ń ṣe ayò látara owó wọ́n ní pé sódodo ni pé yẹn lè ṣe nǹkan oṣù gba ọwọ́ torípé àti sọ pé nǹkan oṣù náà lè tẹ̀sí máa ń jáde láti abẹ́ ṣé yẹn lè ṣe nǹkan oṣù gba ara ìkànnà ni wọ́n ti ṣèbéèrè rí kóbìnrin kan ọwọ́ àtẹ́kùn nǹkan oṣù tiẹ̀ àríkànnà ni wọn gbà jáde tí ọmọ rí pé òun ṣe nǹkan òun ṣe nǹkan oṣù òfin ọlọ́tà wa mọ̀ kò ṣe nǹkan oṣù. màánà ojoojúmọ́ ni ọmọ gbà wẹ́ tiẹ̀ ojoojúmọ́ ni ọmọ kírun gbogbo àlọ́kọ́ rẹ̀ lè súnmọ́. ẹni tó ń fi nǹkan lè di torí bẹ́ẹ̀ gbogbo ìgbà tó bá fẹ́ kí irun yọ parọ́ gbogbo ìgbà náà lọ parọ́ tó bá fẹ́ kí irun torí pé al-maysuru la yasqutu bil-ma'sur ọ̀rọ̀ láti máa parọ́ rẹ̀ ṣùgbọ́n kọ̀ ọ̀rọ̀ yẹn dúró kọ̀ ọ̀rọ̀ yẹn dúró náà wọ́n bèèrè pé ìgbà pé kí ni ìdájọ́ obìnrin tí ó wọ ọ̀dọ́ tó wọ ìbọ̀wọ̀ nígbà tí ó ṣe ká ìdájọ́ bá ọ̀pá ìbọ̀wọ̀. kí ni ìdájọ́ obìnrin tó wọ ìbọ̀wọ̀ nígbà tí ó ṣe nǹkan oṣù láti fi gbá kúránì mu tó da ní kókó wọn gbà kó bá wọ ọkàn sọ àwọn tó bá gbà mú pẹ̀lú ọkàn tó wọ̀ sọ à ń bẹ kúrò. Thank you àwọn ọmọ wẹ̀ láti tẹ̀ láti ànábì sallallahu alaihi wasallam fẹ́ni tí ń ṣe ìṣẹ̀háàmọ̀ láti máa wẹ̀ kó tó kí Náà, àlékún sọ̀rọ̀. Tí ìmọ̀ ń bá wà ń bá wà ní ní tí ọ̀gá sókè táyé tí máa mú bá ga ju ayé tí ìmáàmù lọ tó burú kò burú lópin ìgbà tó bá ti pé wọn ò ṣe bẹ́ẹ̀ fún gbèrágà bí gbọ́dọ̀ pé ìmáàmù wà ní dáńsẹ̀ àwọn èèyàn sì wà pẹ̀lú rẹ̀ ní dáńsẹ̀ yẹn dáńsẹ̀ ti kún àwọn èèyàn kan á lọ sí ọ̀sẹ̀ ìṣòṣò burú mẹ́ ó ti parí àló ti parí o. ọlọ́bìnrin kírun lọ́wọ́ ó kírun lọ́wọ́ ní oṣù dé ó ti parí nìyẹn irun yẹn ti parí nù. so eléyìí túmọ̀ sí pé gbogbo òórùn gbogbo òórùn. tí nǹkan oṣù débòbìnrin lórí rẹ̀ lákòókò rẹ̀ gbogbo oorun yẹn ọlọ́run sàmójú kúrò fún tó bá parí nǹkan oṣù kò ní sàrùn yẹn parí. lọ èyí gbalada àyàfi lórí téèyàn bá ṣe kò tí ì ó ń kí lọ́ọ̀nù kò tí kí tán. táwọn tó wọ̀ sùn rẹ dé kó tó wọ̀ ó tún kò sì tí ì mi. lórí kò ní ìtumọ̀ ìbéèrè. òkè ìgbóṣù ó ti ṣe ìgbóṣù tẹ́lẹ̀ kó wá parí nígbà tí òun ti wọ̀ nígbà yẹn. ọ̀rọ̀ ti wọ̀ tó fi parí nǹkan oṣù báwo ni o ti ṣe yóò kí ìrọ̀rùn.

wàhálà náà wọ́n bí pé ṣé èèyàn lè wọ ìwẹ̀ àìkọ̀ pẹ̀lú jánàbà ní pẹ̀lú ẹ̀ kan kí wọ́n dà ní. bẹ́ẹ̀ni èèyàn lè wẹ̀ àìl àti jánàbà papọ̀ ṣùgbọ́n báwo ni àìl ti mú báwo ni jánàbà ti mẹ́ni ti ń ṣe àìl. àwọn ní jánàbà tó parí àìl ní àwọn tó bá fún ọparí ah. àìl ọkọ rẹ̀ súnmọ́ ọ̀daràn làwọn méjèèjì. lábẹ́ òfin ọlọ́run tóbìnrin bá parí nǹkan kọ̀tọ́ kíkọ́kọ́ rẹ̀ súnmọ́ kó tó di kọ́ wẹ̀. fala taqrabuhunna hatta yatuhurna fa idha tatahharna fa'tuhunna min haythu amarakumullah. hatta yatuhurna yẹn kò sí fún yẹn ọwọ́ ọlọ́ọ̀lọ́wà títí tẹ́jú ó fi dá. fa idha tatahharna èèyàn lè ṣe tatahharna tí wọ́n bá wá wẹ̀ fa'tuhunna. min haythu amarakumullah ṣùgbọ́n náà lè súnmọ́ o ṣùgbọ́n kò tí ì wẹ̀ ọ́ gbọ́dọ̀ súnmọ́ o lè bá ṣeré níbikíbi láì jẹ́ kó o dé àyè ibi tẹ́jẹ̀ ti ń jáde kó tó di pọ́ wẹ̀ yàtọ̀ sáwọn ọ̀rọ̀ ìrìyà àwọn ọ̀rọ̀ ìrìyà wọn ni kò burú tó bá tẹ́jẹ̀ bá ti dá o súnmọ́ wàláì kí wọ́n takò ọ̀rọ̀ ìrìyà wọn torí pé hàtà ẹ̀ tóórnà tẹ́fẹ̀ ìlàtọ̀tọ̀ hàrnà ìtumọ̀ ẹ̀ náà àwọn méjèèjì torí pé kẹ̀kẹ́ ti kọ́ lọ́wọ́ pé fẹ̀ ìdá tóórnà torí kọ́ sọ pé hàtà ẹ̀kọ́ nà tẹ ìdá takọ̀ hàr ọ yàtọ̀ sílẹ̀ torí délé ìwẹ̀ ni ó yẹ kó bá wẹ̀ àmọ́ tó bá yẹ pé ń tó ṣẹlẹ̀ ní pé jànábà mu kótó wá wẹ̀wẹ̀ jànábà ìní haidu tó dé janaba kọ́ lẹ̀ ọjọ́ gbèsè ìwẹ̀ jànábà ó tún wá ti jẹ gbèsè ìwẹ̀ haidu níjọ́ tí ọba wẹ̀ yọ̀dá ní ẹ̀rẹ́jì yóò e igbe bọ́yá ọkọ rẹ̀ súnmọ́ lẹ́yìn àti parí nǹkan oṣù ó ti di méjì náà yóò tọrọ àforíjì igi wọn súnmọ́ ara wọn kó tó di pọ́wẹ́ ọkọ náà tọrọ àforíjì eléyẹn onímọ̀dàbù àwọn màlìkíyà àtàwọn hànàfíyà sọ̀tùgbọ́n lọ́dọ̀ àwọn ṣàfíìyà nínú kọ́ọ̀lù kan àtàwọn hànàbílà ìtàràn bá wọn fọ́n tàràn wọ́n gbọ́dọ̀ sí tàràn tó wọ́n gbọ́dọ̀ sí ìtàràn ìtàràn yẹn wọ́n ni wọ́n san rúbùrù dínà àbí lóṣù dínà

so alakó làhá ṣíṣe báyìí ọkọkọ tọ torí pé gbogbo ẹni tó bá ti lè kún un rẹ Ọlọ́run làánà rẹ Ọlọ́run ṣẹbi lé lórí táyà rẹ ti tu sí pé kọlọ ṣẹbi lé lórí torí obi òfò èèyàn adẹni òfò àwọn òbíta gbé èmi ò lè ṣe jù bẹ́ẹ̀ lọ tọ́lọ́nà kọ́lọ́bì ọkọ lọ sórí ọkọ lọ sórí rẹ wúlúwúlú torí de lọ gbọ́dọ̀ wẹ kọ dami sórí dáadáa kọyọ gbogbo orun àwọn àwọn jàǹká wọrun tó di márùn kọyọ dànù kórè lọ ọmọ kóló gbogbo náà ti dá lẹbi ti bẹ. wọ́n ní sọ yẹ kọ́ ọmọ síláṣí à wíwọ ọmọ síláṣí fífi kún un pé kọ́ ọmọ síláṣí àmọ́ ń dànábà háyé tó bẹ lára ọmọ síláṣí rẹ̀ torí pé orí tọ́sẹ́kùn à orí bàbá ni lára àbí èsì bàbá tó bá ipá gbọ̀n lásán lọ́sẹ̀kùn jàǹdàbà ń bẹ lára rẹ̀ ká tó kórì sọjọ́ bí sọjọ́ torí ẹ̀ ẹ̀yin tí ẹ̀ ń fẹ́ àwọn ológe wúwo ọlọ́run bọ́ sànù yín sẹ́wọ̀n kí sẹ́wọ̀n máa ti lọ pámì wọn tí wọ́n jẹ́rìí rẹ̀ dábọ̀ ọbọ̀ máa lè rẹ̀ sẹ́wọ̀n pé ru wọn wọn ò ní fẹ́ kómi ọkàn àbí ẹ̀kọ́ ni ọlọ́run bá mọ wá sóògùn wọn gbà mí yóò jẹ́ kó du ọ̀rọ̀ wọn á ní rí ibi sásì abẹ́rẹ́ rí nǹkan mẹ́rin orí ọ̀ á rí kólóbó torí gbà tí ó bá pa tí ó sì rántí mú rọ́bà tí wọ́n máa bí borí kò rántí mú lọ alihamudulilá tó bá kọ́ wá tà ní ẹjọ́ tó tó ń pa pé wọ́n lọ́n jànàbà tí mo wẹ̀ ń jẹ̀ta tí ń forí dákúndẹ́kọ̀ mi yọ jẹ́. fífọ orí o tó gbogbo mẹ àmọ́ dára ni o sẹwọn tó gbogbo orun tó ti kí o wà á òòlù bì lẹ náà. àwọn ilé ìgbà èdè látàrí àyè gbígbẹ ìgbésẹ̀ kan láìpẹ́ lórí àwọn adarúkọ ilé àwọn ìgbésẹ̀ kan bí àbí àwọn kọmẹtì. ó gbé kan torí pé kọ́mọ́ bá lóyún. àwọn adarúkọ orúkọ ìgbà yìí wọ́n pé tó wá bí kí máa jáde. èmi ọmọ sẹ́rù rẹ lè bí kẹ́jẹ́ máa jáde àwọn o bí kẹ́jẹ́ máa jáde. wọ́n ń dédé àwọn máa fa ìwé jù ṣùgbọ́n tó gbẹ́jẹ́ yìí kò kí n bí dáadé two to three days lọ àbí two to seven days. náà kì í ṣẹ̀jẹ̀ kó so ẹ̀jẹ̀ àfọwọ́ fàánù eléyìí láti mẹ́nuba sẹ́mi pé ẹ̀jẹ̀ kó so wà ẹ̀jẹ̀ bímọ wà ẹ̀jẹ̀ àárẹ̀ wà ẹ̀jẹ̀ àfọwọ́fà wà láyé sí ẹ̀jẹ̀ àfọwọ́fà yẹn látàrí pé wọ́n lo. oògùn àfẹ́ lóyún látàrí wọn lọ gba abẹ́rẹ́ ẹ má lóyún látàrí wọn kí nǹkan kan bọ̀ wọ́n nú apá ọmọ èèyàn tẹ̀ ti dájú pọ̀ jù wọ́n wá là apá so gbogbo nǹkan yẹn ó ní bad effect negative side rẹ̀ tó bá so ó lè mú kí kan jáde without limit ọmọ ní ma ti ń dùn ma ń ń sá fún náà ló lè yín ká ọmọ so ó lè kó dúró méjì yóò tún dé méjì ó lè dúró kó tún dé sì máa kírun ni torí àárẹ̀ náà ló náà ẹ̀jẹ̀ àárẹ̀ láàpù gẹ́gẹ́ bó ti jẹ́ pé àárẹ̀ lè dá múyàn bọ́lọ̀mbá kọ́ kókó múyàn ìyẹn náà sì lè fà á ìyẹn lè fà á rẹ̀ bí kò ọmọ ọmọ kó kórìbò kúta kó tó kórìbò kúta kó tó kórìbò kúta sẹ́mi pé yọ̀ọ́dà rẹ̀ àbí ònídà rẹ̀ bẹ́ẹ̀ náà lẹ́ni tó lọ gba abẹ́rẹ́ òfò ibi kan ọ̀rọ̀ bá lóyún sẹ́yìn òkè ńgbà tó yìnbó mu wa wọ́n ń ṣe lọ́sọ̀ọ́ fún wa family planning program àwọn ẹni lọ́sítítù yìí family planning program àwọn ẹni lọ́sítítù yìí ẹni tó bìnrin náà karamba ní ọ́ ara wọn kó lè bá kó lajú káwọn akẹ́ ẹ ẹ ń kẹ́kẹ́ introduce program yẹn sí wa ẹ kí ni díṣèsì rẹ̀ gbogbo wọ́n gbélé lọ́wọ́ òun náà gbà so yàtọ̀ sẹ́sẹ̀ tí ọmọ jáde ọ̀nwélé nìyẹn ìjọ tó ọba fẹ́ lóyún ee wàá gbà fọlọ ó ṣeé ṣe pẹ́ẹ́kì gbogbo ẹyin inú rẹ ló ti padà tí ò ní sí production mi mà lọ́mọ asunkún tẹ́sí mọ́ kọ́pin àdáńfóni yọ̀lọ́ gbéyàwó mi Thank you. mẹsàlásì tí ò ní jama kan special kò ní lè máa mú kan special. tó bá dé pé mọ́sì àkọ́kọ́ bá tí irun wọlé pé àwọn tó kọ́kọ́ kírun àwọn òkè wọn tó kírun tó dé pé àwọn ìlú wa dé. òwúrọ̀ ẹ̀yà pèrún kírun ẹlòmíì náà bá tún dé àwọn pèrún kírun. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك